أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأصلي وأسلم عليه وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé òun náà ni ó tún jí wa sáyé láàárọ̀ yìí àwa bẹ ọlọ́run ọba wa yìí àánú rẹ̀ kọ́lọ́run kó jẹ́ ó lé ẹnì kọ̀ọ̀kan wa bá ìbínú rẹ̀ àbí ọlọ́run kọlọ́run kó dáàbò wá kúrò ń bẹ̀ wò. à ń jẹ́rìí pé kò tẹ́lòmíì máa tó yẹ kí a tún máa jọ́sìn fún ọ́ ọlọ́run ọba wípé anábìwa Muhammad sallallahu ọba ni rẹ̀ náà nìyí. ìkẹ́ ọlọ́run abíọ́lá rẹ̀ kó máa bá anábìwà Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí bá ń rìn lójú ọ̀nà tí wọ́n fi lẹ̀ fún wa imanan ní ti gbàgbọ́ wà ìbádatan ní ti jọ́sìn. wà sùlùkàn àti wà títí ó ọjọ́ ìgbéǹde àkìyàmọ̀ ìkọ́tà lè mà eléyìí tí a tún fẹ́ fi ṣe ìdíje fúnra wa láàárọ̀ yìí títí ọjọ́ kẹfà oṣù àwẹ̀ ti ọdún fourteen forty six hijra tó sì ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kẹta ọdún báyìí àkọlé ọ̀rọ̀ wa náà ni àlèyíṣẹ́ ìzá bìtì káwọn afẹ̀sìn ṣe yẹ̀yẹ́ àbí àlèyíṣẹ́ ìzá bílẹ̀ àṣà àbí káwọn ọ̀pọ̀ àwọn èèyàn náà káwọn bí wọ́n ṣe yẹ̀yẹ́ eléyìí yàtọ̀ sí eléyìí bá parí lánàá tá a pè ní àṣàmọ́tà àṣàmọ́tà ń tiẹ̀ ni pé kéèyàn máa dunnú tí aburú tó bá tẹ̀lẹ̀ sí our vaccine enemy àwọn tá a wò pọ̀ tá a wà ní wọn. ṣùgbọ́n ti tàárọ̀ yìí ó náà ní ká máa ẹ̀sìn ṣeré jesting of religious issue or to make jest of ourself, ká máa bí ara wa kàn fi ṣe yẹ̀yẹ́ kì í ṣe pọ̀ tá a wà lẹ́nu ìdí pa àdúnnú sí ìtò tẹ̀lẹ̀ sí yẹn ó lè jẹ́ pé nǹkan kan ò tẹ̀lẹ̀ sí èèyàn gánà káka òun báyìí káka bẹ̀rẹ̀ sí nínú afi ṣe yẹ̀yẹ́ eléyìí onítàfẹ́ ti àgbéyẹ̀wò rẹ̀ wọ́n ní àlìsìzá lógẹ́tẹ̀n sábà wípé àlìsìzá àlìsìzá bí máa asọ̀kọ̀rí ìyá kéèyàn máa fi rẹ́rìn-ín kó máa fi dẹ́rùn ọ̀wẹ́kẹ́ẹ̀ kó wọn fi ṣe yẹ̀yẹ́ wọn ní àlè ìṣèlá ìṣèlá án kọ́lá ìmùnàwí yìí ẹ̀fì adùn oṣù ẹ̀ wàlú ábẹ̀rù ní àìlọ òun ni pé kéèyàn ó wọn fi yàn sí yẹ̀yẹ́ kéèyàn ti ṣàfihàn rẹ̀ ìyẹn lè mọ fi sí yẹ̀yẹ́ ń gbà míì ṣé ẹni tá a ti yẹ̀yẹ́ ò ní mà pé wọ́n fi ń yẹ̀yẹ́ eléyìí tó wá burú jù ni pé ẹni tá a tún ṣe yẹ̀yẹ́ òun kó tún wá mọ̀ wípé à ń bí òun ṣe yẹ̀yẹ́ eléyìí sì common nínú ìwà ọ̀gọ̀ọ̀rọ̀ nínú wa ẹ̀sìn wa ó wá fẹ́ pa náà aburú yìí torí pé ìwọ tí wọ́n bí èèyàn ti yẹ̀yẹ́ bóyá kéèyàn yọ̀ ṣubú ní ìsìn pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké wọ́n kàn máa fi ṣe yẹ̀yẹ́ ni àbíkẹ́ èèyàn só nígbà míì àbíbẹ̀ ẹ̀kọ́ ni àhà èèyàn só yẹn náà àbí èèyàn ṣubú kò túmọ̀ sí pé kéèyàn máa fi ṣe yẹ̀yẹ́ ẹni tó ṣubú kò rí ló ti ṣubú bóyá kankan ló yọ ṣubú títí ẹni pé á ẹ̀pẹ̀lẹ́ tẹ́ ìfarapa ó wà kí á rìn yẹn ṣùgbọ́n tí bá ti ń fi hàn yẹ̀yẹ́ aburú ni ó tẹ̀ jẹ́ wípé kéèyàn tó wá jẹ́ ni pé wà mọ́ ẹlẹ́rìí kátàkátàkátàkátà anábì sallallahu alaihi wasallam ní tumitul qulub aw tumitul qalb ẹ̀rín àárín tàkìtì ní mọ́ ń pa ọkàn ni yẹ́lú jẹ́ pé àwọn mọ̀sọ̀rọ̀hìyón àwọn comedians àwọn onítíátà tí wọ́n máa ń ṣe comedy in particular ìsìláàmù kọ̀ndẹ́mù ìsẹ́yìn kàn jẹ́ni tó mọ dẹ́rìn pàmò èèyàn ìsìláàmù kọ́ smiling àbí tí dùnú bá tẹ̀lẹ̀ alfawa kò dùnú ìsìláàmù gbà yẹn láàyè ṣùgbọ́n káwá mọ̀ fìyàn sí yẹ̀yẹ́ àbí kákan mọ ẹlẹ́rìn kàkàkàkàkà ọkàn rú èèyàn bẹ́ẹ̀ ó ti kú nìyẹn o ṣé wàá lélẹ̀ tó tẹ̀sán wá burú jù jáì wọ́n ẹgbẹ́ kò sílé tó dánú méjèèjì kéèyàn wọn gbìyàn sí yẹ̀yẹ́ aburú ni ẹni yóò gba kọmíṣàn yẹ̀yẹ́ tó fi ṣeun yóò gbà lára rẹ lọ́jọ́ gbéra ìfìyàmọ̀ bí sí àwọn ẹlòmíì ṣe ń kú dànù nìyẹn ó mọ ògùn òṣìṣẹ́ ẹ̀sìn òun kírun òun gbáwẹ̀ òun yọ zakat òun ṣe sàárà abòṣe hajj òun kálukúránì nínú tí ó jẹ́ kí sẹ́ẹ̀rí ó gbọ̀n dànù òun náà ni kéèyàn wọn fi yàn kí ni kó mọ bíyàn ṣe yẹ̀yẹ́ tọ́ ilé ìjọba burú jù bá fi ń sọ òun náà ní alẹ́ ti za bíbíìn ká mọ fẹ̀sùn ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kó mọ bọ́lọ́ ṣe yẹ̀yẹ́ ẹ̀wúrú ọ̀gbẹ́ni tí ń pèrè ní ta lọ́lọ́run yẹn tí yàn bá wo gbogbo àwọn fídíò ti burúkú tó ti ṣe á ah, ìyẹn ti nítajà wúwo ó ti kọjá àlà gan-an bẹ́ẹ̀ náà ni woman tó ti ń pè rẹ̀ ní ẹlẹ́à one nation lẹ́nujọ́ mẹ́ta yìí ló náà tó fẹ́ sèse yẹ̀yẹ́ ẹgbẹ́ ti fi ń ṣe tẹ́lẹ̀ ẹni tó lo nìkan tó wọ jilbab tó sì oníṣàdúrà gbẹ́lẹ́lànà Islam yóò mọ ṣàdúrà sílànà àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe ó sì ń fún òun ó ti ẹbọ tẹ́ bá gbogbo àwọn tí wọ́n yìí àwọn ti ṣe kíní kan gbòó kí ló ń jẹ́ gbogbo àwọn olóòtú àyẹ̀ bẹ́ẹ̀ ni ó kò sí background mo sì tún wo fídíò ẹ̀ ṣọ́tìlì láàárọ̀ ìlórí gbogbo àwọn tá a gbọ́dọ̀ mọ àwò fún kẹta rò pípẹ́lẹ́ ní ìfẹ́ sọ yìí ẹ̀rí pé ẹ̀sìn náà ló fẹ́ fi ṣe yẹ̀yẹ́ ó ní àgbàfà kan tó jẹ́ ọmọ amọ́ríkà ó ní òun náà ti kúrò nínú Islam ó ti gba ẹ̀sìn àṣìṣe táwọn ṣe yẹn wúmà yẹn ó ti bọ́ nìkọ́ọ̀bù tó ń tí bó tún ṣe wá gbọ́ nìkọ́ọ̀bù náà jìlùbáàbù nìkan náà ni mo tún rí sí ó tún wọ̀ láàárọ̀ yìí hádà ó wà ní ìtìzá gbèdé ọlọ́run tó kàn yọ ni wípé àlò ṣẹ̀rí àmì irú tó ń dẹ́wò yẹn tó bá jẹ́ ilẹ̀ haúsá ni àbílẹ̀ lárúbáwá ni wọ́n ti mú kó láyé torí tó bá kó nínú ìsra wàhálà kan kọ́kọ́ nìyẹn fún ẹ ó jẹ̀bi ikú àti sọ́ òfin tàlá nìyẹn ó tẹ ọlọ́run kò tẹ ọlọ́run yóò kan èmi ìtọ́lọ́ ọba sọ nìyẹn nínú Al-Qur'an ṣe bá wá ní kò yẹ kó rí bẹ́ẹ̀ tọ́bọ̀ àn ẹ jẹ́ ká ti tayé wò ó ẹni tó bá sọ pé òun sí secret court wá kí ni wọ́n máa ń dé fún un wọ́n ń pa ni ẹni tó bá lóun ọ̀gbá yín ó kẹ́ àwọn olóṣèlú náà nísìnyí ẹni tó bá rí kó ní ó strong ó sì ní àwọn followers tó pọ̀ tó bá kò nínú ẹgbẹ́ wọn tó wá lóun fẹ́ lọ kàǹkọ̀ǹtẹ́ẹ̀sì nínú ẹgbẹ́ míì wọ́n máa ń pa wọ́n ni àyàfẹ́ ni tóun náà bá strong tóun náà sọ̀rọ̀ àǹdà rẹ̀ pẹ̀lú àwọn ẹrú ikú àwọn bodyguard tó lágbára yìí pé twenty four seven ń sanwó fáwọn yẹn òun náà sì ra ìbọn tó àbọ̀n lé wọn lọ́wọ́ gbogbo bí tí wọ́n lọ báyìí <laughs> wọ́n dúró sí ni ẹ̀mí rẹ̀ làwọn fi ń mí òun náà bí ẹ̀mí wọn ló fi ń ṣe kíni ló fi ń wí ọ̀dà wáyé wọn ò bá ti pa púpọ̀ nínú wọn ẹwọ́ kó ń sọ Williams nígbà yẹn nígbà tó kú ní méjì tó lọ fẹ́ lọ kàmpéènì nígbò míì ẹni tó pa wọn ọmọdé ní ṣùgbọ́n àwọn tó pa wọn mọ́ra wọn wọ́n sì mọ àwọn tó gbé sẹ́fà wọn. sọ nǹkan tá à ń sọ lọ ni pé ẹ̀sìn wa le láspẹ̀tì yẹn torí pé yín tí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó padà wá dálẹ̀ wàhálà ni ó padà já sí fẹ́sìn ó náà ní orun wúmà yẹn kò gbẹ́sìn yé tẹ́lẹ̀ yóò tó wá mọ́ tako alukoran àti sunna àti àwọn àfáà tí wọ́n ti sọ fún Islam sọ kámọ̀ bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ onírú nǹkan bá wọn bẹ́ẹ̀ náà ni kó máa mú òjíṣẹ́ Ọlọ́run kó máa bọ̀rọ̀ rẹ̀ sí yẹ̀yẹ́ sáàbọ̀ àkàn tó sọ lọ́dún náà lọ́n mú bí sọ́lẹ̀ ń jẹ́ mẹ́ta yìí náà ó ní àbánà gan náà ni ó ní tó bá ti pé aṣọ bá pọ̀ nígbà yí ànábì ni sallallahu alaihi wasallam ó ní ànábì gan ó wọ ṣòkòtò tí ó máa tẹ̀ mọ́lẹ̀ subhanallah àlífì ẹwà ìpamọ́ mùsùlùmí kan náà dídé tó ń takò sẹ̀rí àwọn òfẹ́ ẹ̀dì mọ̀ bá àwọn mùsùlùmí olórúkọ lásán làwọn eléyìí mùsùlùmí tí ń ṣe zìnà tí ò fẹ́ jìyà zìnà mùsùlùmí tí ń mutí tí ò fẹ́ jìyà ẹni ń mutí mùsùlùmí tó fẹ́ pààyàn tí ò fẹ́ jìyà apààyàn bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tí ń parọ́ mọ́yàn tí ò fẹ́ jìyà ẹ̀sán parọ́ mọ́ àwọn yóò mọ̀ takò sẹ̀rí à ṣeré àwa fẹjú ju àwọn ilé ìlọ pẹ́nàkòdì nìyẹn àwọn òfin tó ṣe wípé tó bá ti kọlù báyìí ìdájọ́ yẹn bó ṣe lọ nìyẹn ṣeré àná lọ̀rọ̀ ń báǹkì ń lọ̀rọ̀ àlùwàlá ń lọ̀rọ̀ àwẹ̀ táǹgbà yìí ń lọ̀rọ̀ hájì táǹṣe ṣẹ̀rí àrọ kí ká business transaction bóòlá ṣe ń tajà bóòlá ṣe ń rajà ṣẹ̀rí àárín fọ́fúnra ní pò láti ń gbé kọ́ńtrákì fúnra wa ṣẹ̀rí ó dá sí fún wọn tó fẹ́ tajà àti wọn tó fẹ́ rajà ẹ gbọ́dọ̀ jọ sòdodo níta bá ti jọ panupọ̀ lé lórí ẹ gbọ́dọ̀ jàǹbá rẹ̀ ṣẹ̀rí àná tuntun ṣàlàyé fún wa nípa human relation pò ló fi ẹ̀ka bára wa lò bàbá àtìyá lórí ti marriage bẹ́ẹ̀ náà lòbí sọ́mọ́ ìtí òbí gbọ́dọ̀ sí fọ́mọ ẹ̀ ìtí òbí ò gbọ́dọ̀ sí fọ́mọ rẹ̀ ìtí ọmọ gbọ́dọ̀ sí fáwọn òbí wọn ìtí àwọn ọmọ gbọ́dọ̀ sí fáwọn òbí wọn ọ̀rọ̀ ogún pínpín tí òbí ní di wàhálà sẹ̀ríà òun náà la fi ń pín gbogbo àwọn nǹkan báyìí yìí ìlú àti ìlú fẹ́ jà kí ló fẹ́ fàjà ìgbésẹ̀ wo la lè gbé tíjà yẹn òfin ní wáyé sẹ̀ríà náà ni sẹ̀ríà náà ló tún gbẹ̀dájọ́ wá fẹ́ tó bá jẹ́ armed àbẹ́ tó bá jẹ́ ordinary olè kí ni yóò jí kẹ tó lè ṣèdájọ́ kó jalè nínú sẹ̀ríà ẹ tó bá jẹ́ àmọ́ ọ̀gbìn tẹ̀sí rí wọn pẹ̀lú àwọn ẹ̀rí irú ìjìyàwó lẹ́lẹ̀ fi jẹ wọn sẹ̀ríà ó náà láti yanjú ọ̀rọ̀ márèjì tí márèjì bá ti ká tó ṣe kí làwọn ta gbọ́dọ̀ ìgbésẹ̀ àti wá ṣe tán àwa gbọ́ra ẹni yé kí làwọn ìgbésẹ̀ ta gbọ́dọ̀ gbé nínú márèjì afẹ́ túká pò láti gbọ́dọ̀ túká àwọn tó bá ní yìgì ẹ̀ túká ní túká tẹ̀rí àná ni ìní pé ìyàwó kan wo pé irọ́ òun lọ yóò bá palẹ̀ ẹrù rẹ̀ mọ́ ọkọ̀ òde ilé rẹ̀ ní báyàwó rẹ̀ rárá o ó ṣeré lọ ó najú lọ nìyẹn tó bá sì lọ tètè kú sí ibi tó wà ń dẹ́sẹ̀ nìyẹn torí pàbí ọkọ rẹ̀ ló wà tí wọn ò sì kọ́ra wọn lẹ̀ ṣeré àti gbé gbogbo kínní nǹkalẹ̀ ọkùnrin tó bá kọ ìyàwó rẹ̀ lẹ̀ oṣù mélòó ni tó tó bá wà nù oyún nígbà wo ló lè kọ́lẹ̀ ó dìgbà bá bímọ sọ bẹ́ẹ̀ náà ni obìnrin tó bá lóun ò ṣe mọ́ iye oṣù mélòó lòun ó lò nílé ọkọ ẹ̀ yóò lò nílé ọkọ ẹ̀ ni àbítẹ́wù bá ń gbà pé ẹ́ ìtò ṣe fẹ́ kọkọ òun náà ni pé ọ̀daràn ni ìmọ̀ ń pààyàn àbólé pààyàn àbólé ló ń pa ó wá lè lọ sí ní ibi tó bá ti fẹ́ bẹ́ẹ̀ náà ní tọkọ náà bá kọ̀yàwó lẹ̀ ó ti níye oṣù díyàwó lò rọ́rá lè kọ́kàn àwọn ọ̀gbálẹ̀ ó lè fọ́ ìfín òun ó lè gún pa ó lè nìtọ̀ torí yíyà rẹ mo yọ̀ǹda rẹ pé kò lọ sí ní ibi tó bá ti fẹ́ kò ní jẹ́ nínú ilé mi gbogbo ilé mi ṣẹ̀yà ti tẹ̀kẹ̀ à ẹni tó fẹ́ ṣe ìrú nípa ọ̀rọ̀ ọjà ó gbé pọ́lítì sókè ó gbé gbèsè sísàlẹ̀ ṣeré àti dá sí gbogbo nǹkan báyìí so ẹ mọ̀ jẹ́ kẹ́rù báyìí ṣẹ̀ríà fún àwa mùsùlùmí nìyẹn bóyá wọ́n wá wá àpúùsù àbí wọn wà púùpù ẹ̀ ìwọ mùsùlùmí tí wọ́n bẹ̀rù ọlọ́run ó gbọ́dọ̀ máa tẹ̀lé gbogbo òfin tọ́lọ̀ máa bá ti pa wá àti lè fi ànábì bá ti pa wá sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn wa ìyẹn ló fi ní rí lẹ́sẹ̀ rẹ̀ òfin ní yẹ̀ kó lójọ́ náà náà ẹni tó wá dúró sórí àlèyé kú lórí ẹ̀sìn nìyẹn o ìmọ̀ kó ní ìsìnzá pẹ̀lú ọlọ́run tó dá wa àbí kó ní pẹ̀lẹ́sìn tọ́lọ́run bá gbé kalẹ̀ ní ti Islam àbí kó máa fi òbí ṣe ọlọ́run kó máa fi ṣe yẹ̀yẹ́ àbí kó máa fi àwọn mùsùlùmí kó máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ìṣe àwọn akèbèrè nìyẹn ìṣe àwọn mọ̀nàfìkì ó náà nìyẹn ẹnìkan wàá ní kú sẹ́nu yẹn àbí kó lọ wọ náà ìwọ ọmọ ìyá mi gbọ́n tó lọ́wọ́ bá wa sọ nígbà táwọn ọmọ rẹ̀ ti ṣe yẹ̀yẹ́ inú yẹ pé tó bá nígbàgbọ́ ní ẹ̀ inú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti fi yẹ̀yẹ́ wọ́n abẹ́ lọ́hùn kọ́lọ́n bá kó fún ọ ní mímánì tó fi lè gbọ́ yé eléyìí ni ó là ọ́ nínú wàhálà tí ọlọ́run bá ti gbé ká gbogbo àwọn tí bá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn ti yẹ̀yẹ́ ọlọ́run bá wa ní wáyé àwọn òdùbí lẹ́nu ṣetán ní ọ̀rọ̀ bíi wáyídá lákùlẹ̀dé náà àmànà tẹ́rí tí wọ́n bá ti pàdé àwọn onígbàgbọ́ òdodo kọlu àmànà wọ́n láwọn onígbàgbọ́ wáyídá kọlá orílá ṣayá tí ènìyàn wọ́n tó bá kó àwọn àtàwọn ilé tó ẹgbẹ́ wọn kọlu iná máa fún wọn ni àwa wà pẹ̀lú yín ti yín o iná náà mú sáà gbé wọ́n tẹ́tẹ́rì kí sì sáà ti jáde mẹ́rin pé àwa kàn ń fi àwọn onígbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ ní jẹ́ pé èèwọ̀ ní kó o onígbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ bóyá lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbí lórí ọ̀rọ̀ ayé rẹ̀ wọ́n ti ṣe yẹ̀yẹ́ tó bá ti ṣe yẹ̀yẹ́ ó ti sọ ẹ̀dùn mọ̀nàbì kí kí wá lè kì tọ́lọ́wọ́n bá náà wá fún wa Allahu yasagi òbí ọlọ́ọ̀bá náà yóò wá owó náà bí wọ́n ṣe yẹ̀yẹ́ àbí yóò padà wá bí wọ́n ṣe yẹ̀yẹ́ ọ̀yàmú dóhun fi tóbi yá ni yóò wá fún wọn nípa lórí orí kunkun ìwà tọ́ọ̀gì tí wọ́n wù yẹn ìyá àmọ́ àwọn ò sí ní bọ́ńbẹ̀ wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ ṣe wọ́n mọ̀ ṣe ni wọ́n fi kú sórí rẹ̀ tọwọ́ ọlọ́run tí ó fi tẹ̀ wọ́n Suratul Baqara àyà fourteen seventeen torí ìdí ẹ̀rọ ọmọ mi wọ́n fi mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ṣe yẹ̀yẹ́ wọ́n fẹ́ sìn ọlọ́run ọba wọ́n fi ṣe yẹ̀yẹ́ ní àyà bá tún wá ọlọ́ọ̀bá wa ní wàlà yín sa àlùtáwùn nígbà tí wọ́n bá fi ń béèrè àbí nígbà tí ìwọ Muhammad sallallahu alaihi wasallam tó bá ń béèrè lọ́wọ́ wọn nípa ọ̀rọ̀ tí wọ́n bá sọ tí ò fẹ́sìn mu làyàpò ló ń nà ní tí wọ́n máa sọ fún ẹni wípé iná kúnna nà kóòdù wà ná làárù à àwa kan dọ̀wọ́ ẹ̀kẹ́ lásán ni àwa mọ̀tàn ń ṣeré ni wíárà ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀. nínú ọkàn wa wọ́n máa ń máa fẹ́ mú wa ànábì kéré ni sallallahu alaihi wa sallam wa ní kóòlù ìrẹ́ Muhammad sallallahu alaihi wa wà sọ fún ọba ìpè àbíláàyù tí ọlọ́run ọba wàáyà bí àti àwọn ọ̀rọ̀ rẹ̀ wà rọ́ọ̀dù yìí àti òjíṣẹ́ ọlọ́run kò ń lẹ́yìn bí ṣe ṣé ẹ̀ náà bá ṣeré ni abẹ́ ẹ̀ mú ọ̀rọ̀ ọlọ́run ṣeré alukur'an abẹ́ ẹ̀ mú òjíṣẹ́ ọlọ́run bá ṣeré ọlọ́run bá ní láta àtàzírò ẹ mọ̀ wá àwùjáre kankan ẹ̀ ráwùjáre lórí iṣẹ́ ìsọ̀ yẹn o kọ́ọ̀dù kàfárúdùn ẹ ti di kèfèrí bá a jẹ ìmọ̀ nìkan lẹ́yìn tẹ̀sí nígbàgbọ́ ẹ̀ ti bá mùsùlùmí lọ́lọ́run bá ń bá wí bí tẹ́lẹ̀ ọlọ́mọba wa jẹ́ ká mọ̀ wípé àwọn ilé ìdíje kèfèrè tó ní pé wọ́n mú ọlọ́run ṣeré àti àyà ọlọ́run àtòjú sí ọlọ́run náà fi yẹ̀yẹ́ ní yẹ́ tó wọ́n mọ̀yá mi kéwú yanjú kéwú yanjú kó má jẹni tí ó lọ kó sínú ìmọ̀ àti àyà alukoran fi yẹ̀yẹ́ àbí ìmọ̀ àpọ̀ ọlọ́run bá fi yẹ̀yẹ́ tẹ́ bá wà lórí social media àwọn àfọ́ àpọ̀ tí wọ́n máa ń jábọ́ ìkan ló sọ ń jọ pé ọlọ́ọ̀bá gan ní mánéjì òjò ní ní mánéjì omi títí tó bá da gbogbo ẹ̀ lẹ́ẹ̀lẹ́ẹ̀kan náà omi yóò tán oníṣomi wọn subhanallah ọlọ́ọ̀bá lóun máa ń òjò síbi tó bá fẹ́ ni ìlú mi wà tí wọn ò rí òjò láti bí six hundred years right tó jẹ́ òkan síbẹ̀ ṣé gbogbo omi odò òkun ti wá jẹ ẹ ti rí báwọn yẹn ṣàìtọ́nù lọ́kàn fi ọpọlọ wọn ṣeré wọ́n fẹ́ mọ sọ tí ó mọ fọ́nì láwùjọ torí pé wọ́n ń wá crowd wọ́n sì dánù mọ́ràn ọlọ́run tẹ́lẹ̀ wàá sọ wá kúrò níbi ìwé fún wèé ọlọ́ni náà fó àǹtọ̀ yíba ti ní nǹkan ọlọ́ni bàbá tiẹ̀ padà wá sàmójúkò fáwọn apá kan nínú yín pẹ̀yẹ tó bá ọlọ́ni nù á dìbò tọ́ yíba dáhùn á fìyà àwọn apá kejì ní àwọn apá míì yàrá òun mú káánù ń jèrè mẹ́rin torí pé ọ̀daràn làwọn ẹ̀ tẹ́lẹ̀ àwọn mọ̀nàbíkì ọ̀daràn ni wá tó yẹ ni pé wọ́n tó wá kí ń fi ẹ̀sìn àbọ̀rọ̀ ọlọ́run àbọ̀lọ́run àbójìṣẹ́ ọlọ́run àbí àwọn onígbàgbọ́dọ̀ ló bá kí ń fi yẹ̀yẹ́ ọ̀daràn ni ọ lọ́dọ̀ ọlọ́run yẹn o ọlọ́mọ ti wá lọ́daràn sóràtú káwọ́bà àyà fifty five sí fifty six ọlọ́run bá tún sọ nínú sóràtú yàtí tó já mọ̀ wípé àyà ẹlẹ́keje yàlẹ́sìzà in tó kọ́mọ̀n látọ̀dọ̀ àwọn kèfèrí sáwọn onígbàgbọ́ òdodo àtàrọ̀tò àwùjọ kódà wọ́n ń fi àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n bí wọ́n ti yẹ̀yẹ́ sọ nígbà tó bá wá ń fọ ọlọ́run ẹ̀sìn ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ti yẹ̀yẹ́ ìwọ tí wọ́n wá jẹ́ àfọ́ àti oúnjẹ wá àti wọ́n á mọ̀ bí wọ́n ti yẹ̀yẹ́ tó yẹ kó dùn wọ́ ọlọ́run bá ní wà máa yá bí nínú àbí yéènì ilá kanu bí ìyá sáàbì òun ọlọ́run ni kò sí èyíkéyìí nínú àwọn òjíṣẹ́ tó dé wá bá wọn àti tó ṣe pé ẹ̀ẹ́rì fáwọn èèyàn yóò máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni yẹ̀yẹ́ náà máa fi hàn ṣe tó tíyàn bá wá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ kò yẹ kí wò bínú ìwọ ṣe sùúrù báwọn ànábì ọlọ́run bá ti ṣe sùúrù ṣe fárádà ìwọ sáwọn bẹ̀rù ọlọ́run torí ẹ̀ wọ́n ní ihu lap lap ẹni tí ó bá rẹ́rìn gbẹ̀yìn òun ni ó rẹ́rìn dáadáa jẹ́ ká mọ̀ tí wọ́n ti yẹ̀yẹ́ ìwọ́n mọ̀ faradà ó rí pé ìwọ náà ló padà fi wọ́n rẹ́rìn gbẹ̀yìn tabawo nu sọ́wọ́tò ẹ̀ mùsọ̀fìfín ọlọ́run bá ròyìn àwọn kèfèrí pẹ̀lú pé wọ́n ń fi ẹ̀yàdà kúnà wọ́n ń fi àwọn onígbàgbọ́ òdodo wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ nílé ayé ń gbé wọ́n á dọjọ́ gbé ní alùpùpù àwọn onígbàgbọ́ òdodo náà ní padà wá pa àwọn náà ṣe yẹ̀yẹ́ gbẹ̀yìn ló ṣe kò tán fún yí gbogbo yẹ̀yẹ́ tẹ́ fi wáṣẹ lórí ọ̀nà ẹ̀sìn ẹ̀wọ̀n mi tọrọ yìí ni inú náà ni wọ́n mọ̀ yá mi wọ́n jẹ́ ni pé wọ́n fi hàn sí yẹ̀yẹ́ tẹ́ni yẹn bá sọ tó bá fọ́ nì sí ẹ rọra sojú bá kan ni wọ́n fi ṣe yẹ̀yẹ́ débi pé gbogbo eyín rẹ̀ wà yọ ta kàkàkàkàkàkà nínú àwọn aburú tí mo ń tẹ̀lẹ̀ tí ni tàbá ń fọ̀rọ̀ ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ àbá bá ń fi àwọn èèyàn náà ṣe yẹ̀yẹ́ wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ dalilu kibri náà wà sí kọ́ọ̀rì àkọ́rí wọ́n ní tẹ̀lẹ̀ tí wọ́n fi èèyàn ṣe yẹ̀yẹ́ ń tọ́ka sí pé onígbèraga èèyàn ni ìwọ́n tó ń fi èèyàn ṣe yẹ̀yẹ́ owó kó dáa jẹ́ni tó fi ń ṣe yẹ̀yẹ́ lọ ìgbéraga sì nìyẹn wọ́n ní wà sí kọ́ọ̀rì àkọ́rí ó tún tọ́ka sí pé èèyàn fojú kéré àwọn tó kù ó fojú tẹ́ńgbẹ́lú ẹni tó fi ti yẹ̀yẹ́ ni ìwà tí ò ga sí lélẹ́yìí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tọ̀rí fòun wọ́n á tẹ̀lé àwọn tẹ̀lé ìlànà wàgádà bí àjẹbà wọ́n lójú ọ̀nà kan ni tó lè mú yàn wọná o ojú ọ̀nà tí yóò mú yàn wọná ẹni tí wọ́n tó bá ti ń yàn sí yẹ̀yẹ́ kò gbàgbé inú náà ló ń lọ bákan náà yìí tó máa ń jẹ́ kí èèyàn rí ìbínú ọlọ́run ọba àlá aljabba ọba tí máa ń jẹ nípa. wọ́n ní báyìí ẹlẹ́ẹ̀kẹta bọ́ọ̀dù náà tó á lè gbà lè lè káwọ́pì mínìhù wọ́n ní àwọn èèyàn máa ń sá fẹ́ni tí bá máa ń fi èèyàn ṣe yẹ̀yẹ́ torí pé wọ́n ń páyà nǹkan kan lára bí ah bá tún ṣe léyìí àbí bá tún ṣe léyìí yẹ̀yẹ́ náà ni ó mọ̀ bí mi ṣe èèyàn wà mọ̀ sá fún àwọn èèyàn yẹra rẹ wò dáadáa ìwọ ọmọ ìyá mi sábà ní àpọ ìdí ẹ kó o rí pé aláburú ni ẹ nǹkan ò dáa ni àwọn èèyàn àpọ ìdí lára rẹ wọn ní wà ádám sàlámọtì mìíràn bákan náà wọn rí pé á àwọn ò lè ní ìsinmi látara arú èèyàn bẹ́ẹ̀ torí ẹ ni wọn ti ń sáàkùn ẹni tí bá mọ bí ó ti yẹ̀yẹ́ kódà ẹni tí bá mọ yín sọọkì èèyàn àríkó ònífẹ mọ bá èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn ní ẹlẹẹkẹẹ ni yẹn fẹrẹ bọ ànkọbùlẹ àpò wàtìmá ànọ́sẹ̀ wọ́n lẹ́ tí bá mọ́ ń fi èèyàn sí yẹ̀yẹ́ kò ní gba òdodo lọ́wọ́ èèyàn bó sódodo fún yẹ̀yẹ́ ní òfin ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni kò ní fẹ́ tẹ́tí gbọ́ ìdí òsè láǹfààní tó ní pé yẹ̀yẹ́ yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ni ó tàn fi gbogbo gbèsè ayé fi ẹ̀sìn wọ́n ní bákan náà ẹlẹ́karùn-ún yàtúndù bẹ́ẹ̀ náà tó gbọ́ wà sífúlátìlẹ̀ àkùwà wọ́n lé láàrin ìrékọjá àlà àti ìmọ̀ mú àwọn èèyàn níbi afọ́nukọ́ra ìmọ̀ ń bí irú nǹkan báyìí ìmọ̀ ń bí ẹni tó bá ń fìyàn sí yẹ̀yẹ́ yóò jó ní ìgbéraga gba fi sọ yóò jó lórí kankan yóò sì máa fi àìmọ̀ kan àbí yóò mọ̀ stupefy àwọn èèyàn àgbàwò àmọ́ ìsàmọ̀gbé sí flatil àpòwà wọ́n ní ẹlẹ́ẹ̀kẹfà ó jẹ́ àmì kan alàjàhálàbí sọ́ọ̀bìbì èyí ó fi mọ̀ pé ẹni bá wọ́n fi hàn rẹ̀ ní aláìmọ̀kan ni àmì bẹ́ẹ̀ni mọ̀ pa aláìmọ̀kan ní irú èèyàn bẹ́ẹ̀ yàánà mọ̀nà alìmọ̀ kọ́jọ́rọ̀ láàrin làmùyà sákìrọ̀ ìbádà wọ́n nítorí pé ẹni agbara bá mọ agbára ọlọ́run títóbi ọlọ́run kò ní jẹ́ni tí yóò máa fojú kéré àwọn ẹrú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì to je wọ́n ní yìí sí àwọn ìpìlẹ̀ ọmọdé alkàrọ̀ ìyàdà alìmọ̀kìta wọ́n ní ìmọ̀ ń pọ́n ìkórira burúkú tó lè panirun wọ́n ní ìmọ̀ ń bí eléyìí ìlú bá yẹ pé wọ́n mọ̀ yá mi àtẹ̀mí àti ẹ̀ta ń gbọ́rọ̀ yìí ẹja jìnnà sí ìmọ̀ finiṣe yẹ̀yẹ́ àwọn fìyàn ṣe yẹ̀yẹ́ lójú rẹ̀ àti wọ́n fìyàn ṣe yẹ̀yẹ́ náà ní ẹ̀yìn rẹ̀ ilé ìkọ́mọ̀ nínú wa gbogbo wa jájọ túnra wa sí àbẹ̀ ọlọ́run kọ́lọ̀ ń jẹ́ kẹ́lẹ̀ iná kò sí wá láǹfààní dáadáa láyé gbé àti lọ́jọ́ gbéjà kìyàmà subhanaka lahumma bihamdik ashhadu wa rahmatullahi wa barakatuh